Women's Work at Home Text 1. Ní ayé ìjèlò, àwọn obìnrin ni wọ́n jẹ́ òpó nínú ilé. Nígbà tí ọkọ wọn bá lọ sí oko, àwọn ó tọ́jú ilé. Wọn yóò gbálẹ̀, wọn ó fọ aṣọ, wọn ó fọ àwo tàbí igbá tí wọ́n fi jẹun. Kí ọkọ wọn kó tó dé, wọn yóò ti tọ́jú ọbẹ̀ sílẹ̀ fún un. Nígbà tó bá dé, àwọn ni yóò kọ́kọ́ gbé oúnjẹ síwájú rẹ̀, wọn ó sì bomi tì í lẹ́yìn náà wọ́n ó rí i pé àwọn ọmọ wọn wà ní ìmọ́tótó wọ́n ó wọ̀ wọ́n láṣọ wọ́n ó sì gbá ilẹ̀ àti inú yàrá wọn jáde. Questions on women's work at home text one. Ní ìgbà láéláé, níbo ni àwọn obìnrin sábà máa wà nígbà tí ọkọ wọn bá lọ sí oko? Kí ni iṣẹ́ àwọn obìnrin nínú ilé? kí ni wọn yóò tọ́jú sílẹ̀ fún ọkọ wọn sọ àwọn ohun tí wọn yóò ṣe bí àwọn ọkọ wọn bá ti ti oko dé kí ni wọn yóò ṣe nípa àwọn ọmọ wọn. Women's Work at Home, Text 2. Láyé àjèlò, àwọn obìnrin ni òpó ilé. Nígbà tí ọkọ bá lọ sí oko, àwọn ni yóò mú ilé lọ́wọ́. Wọ́n ó gbálẹ̀ jáde lẹ́yìn náà wọ́n tún yàrá wọn ṣe igbá àwo àti ohun èlò tí ó dọ̀tí gbogbo ẹ̀ ni wọ́n fọ̀ tónítóní lẹ́yìn náà wọ́n pe àwọn ọmọ wọn wọ́n wẹ̀ fún wọn kí ọkọ kó ti oko dé wọ́n ó ti tọ́jú oúnjẹ fún wọ́n lọ sí odò láti pọnmi wọ́n ó sì rí i pé ìta tàbí ẹ̀kùlé wọn ọmọ tónítóní. Questions on women's work at home, text two ìdí wo ni a fi ń sọ wípé àwọn obìnrin ní òpó ilé ní ayé ìjèlò? sọ àwọn ohun tí àwọn obìnrin yóò ṣe nínú ilé nígbà tí ọkọ wọn bá lọ sí oko. kí ni ìtọ́jú wọn lórí àwọn ọmọ wọn? àsìkò ìgbà wo ni wọn yóò tọ́jú oúnjẹ tí ọkọ wọn yóò jẹ? Women's work at home, text three àwọn obìnrin ní òpó lé ní ilẹ̀ Yorùbá nígbà tí ọkọ bá lọ sí oko iṣẹ́ tiwọn ni láti gbá ilẹ̀ ilé wọn kí ó mọ́ tónítóní lẹ́yìn náà wọ́n tọ́jú àwọn ọmọ wọ́n wẹ̀ fún wọn wọ́n kó igbá àwo àti aṣọ àti ohun èlò tí wọ́n ń lò gbogbo ẹ̀ ni wọn yóò fọ̀ kí ọkọ kó tó toko dé wọn ó ti tọ́jú oúnjẹ sílẹ̀ nígbà tó bá sì wọlé wọn ó gbé oúnjẹ ka iwájú rẹ̀ tó bá ti jẹun tán yóò máa mẹ́fìn. questions on women's work at home text three. kí ni ipò àwọn obìnrin nínú ilé nígbà tí ọkọ wọn bá lọ sí oko iṣẹ́ wo ni àwọn obìnrin máa ṣe nínú ilé dárúkọ díẹ̀ nínú àwọn ohun èlò tí à ń lò ní ilé kí ni àwọn obìnrin yóò ṣe kí ọkọ wọn kí ó tó ti oko dé